إنه من سليمان ما كان إبراهيم يهوديا ولا نصرانيا تقربني إلى الله تعالى بتلاوته وتكسفا عن فاسه وضعف صال معاليه فإنه من أفضل لأعماله وتطعم مع قلة القراءة أفضل من المجد ọ̀jìmọ́lá tún silikure ń sílíkùrẹ́ àní nínà ní àyàtì ìtàkù àlàáfíà wọ́n wasituna tàtù ní àti wọ́n sì tàtù wọ́n sì túnà alifun níní àmúrú wàálifun níní ànáyó alifun alifun minya wa ibaru wa alifun minya ibaru wa musalu wa musumi atini alalu wa aramu wa miyatun kasibiru wa wa ce zan kama ita nuna ya mutu ya wala na tsariya wala sun fi kama ne ta kuma musulma amma ta wani ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم لنا الدين تبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين والدق طائفة من أهل الكتاب لو يللونكم وما يللون إلا أنفسهم وما يسرون يا أهل الكتاب لما تلبسون الحق بالباطل pàtàkì tòmọ́nà ni a kọ̀ wà á ń tún ta lámú alhamdulillah. Ọ̀yá rọ́bì áwùná fálẹ́ mọ̀ áàrùn mọ̀ áyà tó ọlọ́run ní mo lè ní ìlànà ìpínlẹ̀ òkúta. Bí kò ní táwà sálí náà ìlà tó lè bá ìlànà ọlọ́run bá bèèrè. طيب لأسمائه يا من هو الله وما لا يسمى لا يحدث وإلا سبحانه بذاته وصفاته ويبديك في كل والله Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o rẹ ni à ń lò ó nǹkan kan sí o.

ẹni tó wáyé ló dojúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ní jẹ́rẹ̀ wọ́n ní ẹni bẹ́ẹ̀ kó fàyàbalẹ̀ nípa O ohun tí ń tọrọ yẹn ó gbà wípé ọwọ́ ọ̀hún ọ̀tẹ̀ ọlọ́run ò fi lè gbogbo náà náà wa lóhùn. lẹ́yìn náà a tọrọ ìkẹ́ àtìgẹ́sánẹ́lì àti àwọn sàábà ìkìlám àti gbogbo àwọn tó bá tún pe ní sí ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fi rán ànábì wa Muhammad títí di òpin ayé lẹ́yìn náà la wá ṣàdúrà fún àwọn àlùfáà àwọn àgbà àwọn olùkọ́ wa tí a wà ní orípa wọn àti gbogbo àwọn bàbá tí wọ́n jọ ṣiṣẹ́ gbogbo wọn ni à ń bẹ lọ́hùn fún un iṣẹ́ tí wọ́n ṣe yìí orípa wọn yìí ládàá rẹ̀ ọlọ́run máa bá ni mo bá wọn àwa náà ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ agbóná ẹ̀rí o ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ mẹ́rin yìí ìrántí mi o kò sí nǹkan tuntun mọ́ o alukóránù gan ìrántí lọ́lọ́run pè ẹ wá jẹ́ gbọ́ ọ̀rọ̀ mẹ́rin náà ẹni tó ẹni tó sì sọ ọ̀rọ̀ náà fún wa òun ni ẹni mímọ́ òjísọ́lá Muhammad ó fẹ́ rán wa létí ẹjẹ́ ká gbọ́ ọ́nà àlùyẹ. ẹni tó gba ọ̀rọ̀ náà wá. látọ̀dọ̀ ànábì wa kíkẹ́ àtọ̀là máa bá òun náà ni sẹ́ẹ̀dì náà ọmọ àbí tọ́lídì ọlọ́run bá ní sí ọ sọ pé. ó ní òjíṣẹ́ ọlọ́run ànábì wa ọ̀sọ́lá ọlọ́sọ ọ̀rọ̀ mẹ́rin fóun. ọ̀rọ̀ náà ló ń fẹ́ sọ yìí fún gbogbo àwọn pátá tí wàá lọ̀rọ̀ náà. làánà rẹ̀ dábàá ó ní ànábì sọ pé ọlọ́run ó gbé ẹnìkan jìnnà síkẹ́ tí ó jìnnà sí tẹfẹ́tẹfẹ́ tí àgbà tí ò ní lọ atẹ́gùn ẹ̀ pàápàá ní ọlọ́run mọ́ wà ṣé wàá lọ́nà ńlá nìkan ó jìnà síkẹ̀ ọlọ́run àwọn mẹ́rin wá ni wa tọ́ka sí ọlọ́run ló ṣe wá lọ́kàn nù wọn káyà káfi ṣe gíláàsì o káyẹra wa wo tí wọ́n á lẹ́ni àkọ́kọ́. ẹni tí ń pa nǹkan kan tí fi àsomọ́ nǹkan kan lẹ́yìn ọlọ́run àwọn ẹlẹ́bọnù lè pé wọ́n pa ẹran ó rí bàbá àwọn òun fẹ́ yí padà ẹlòmíì fi ti ẹ̀sùn oṣooṣù ẹlòmíì fi ti ẹ̀sùn ọdún ẹni tó bá ti lè pa nǹkan kan tó fi ṣe àsomọ́ pé kí nǹkan yẹn ó lè ràn lọ́wọ́. lẹ́yìn ọlọ́run tí ọ̀bà tó bá ó ti wà n'ụlọ làánà ọlọ́run o ọlọ́run má làánà wa o ọlọ́run ni onírànlọ́wọ́ o ní ẹjẹ́ akọ́ràn sí o kò sí nǹkan kan tó lè lọ́wọ́ mọ́jọ ọlọ́run lọ o ọlọ́run òun ló dájú fún gbogbo ohun tó fẹ́ kọ́nà sí yẹn òun ojú ọkàn sí ẹni tó bá gbé nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ojú

kódà bó ṣàìdá sí ọ ó tún máa bẹ náà ni lóko ọmọ sì ṣe tó kò bí pé o ẹni tó bá fi òbí ẹ ṣe pé tí bá ọlọ́run ó gbé jìnnà o ọ̀ràn rẹ̀ ló ti ẹ̀kọ́ dojúrú náà àwọn ẹlòmíín sí nǹkan wọn dojúrú tí wọn padà sí ọ̀dọ̀ òbí ni wọ́n ti kákíyèsí o ọlọ́run ò ní làánà wa o ẹnì kẹta. làánà ọlọ́run lọ́rọ̀ àárọ̀ mọ̀tòdúfà. ànábì ẹni mímọ́ ma àtọ̀là máa bá a wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń ran àwọn aládàálẹ̀ kádàálẹ̀ tí wọ́n ń ràn wọ́n lọ́wọ́ tí wọ́n wọn ṣàṣepọ̀ àwọn ẹlẹ́bọ àwọn tó pẹ̀lú ọlọ́run ọkùnrin lọ́wọ́ wọn jọ ń ṣe ó ní tí ọba tú bá ọlọ́run ọ̀làánà rẹ̀ o ọlọ́run ọ̀làánà wa o. ẹnì kẹrin. làálà wà ọlọ́run ó gbé ẹnìkan yóò gbé jìnnà náà àwọn tí wọ́n máa ń yí padà gbogbo omi tẹ́ ẹ ti gbé tẹ́ ẹ sàmì sí. nígbà tí oṣù mẹ́rin ló bá lọ fà sẹ́yìn àyùkọ́ fà sínú tọ́ọ̀bà tún bá kó o ṣàfihàn pé o ti ṣèjàǹbá fún ẹni yẹn kó dáríjì ọ́ tó fi kú lérí ẹ̀ àlébù lọ́nà wọn làánà rẹ o náà mọ́ làánà wa o. afẹ́lẹ́ yìí náà wọ́n tún jẹ mọ́ra wọn náà àwọn tí wọ́n ń ta ilẹ̀ kan ṣoṣo fẹ́yàn mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ̀rún ọlọ́run nílẹ̀ tẹ́ iná amílẹ̀ bàbá wa bàbá wa tá a ní bàbá ọ̀hún àádámà bàbá wa gan-an olókìtánlẹ̀ ọba ń bẹ̀ ilẹ̀ tó ṣe pé ìyá ìyá ló jẹ́ fún wa bí fẹ́ sọ̀rọ̀ wa olúwa ní ní ní àhọ́ láti náà fún un. وفيها نعيدكم وفيها نخرجكم تارة أخرى gbogbo ẹjọ́ náà bá fi ta kókó lẹ̀ ó dáa o ọlọ́run máa ń fìyàn ta kókó o ní ìsìn ibi àwà ní ìsìn àwọn kan lọ́lọ́run ẹ̀ lè ṣàdédé bọ́ọ̀dù kan kọ ilé ọlọ́run ọlọ́run lóòótọ́ báwọn kan ní wọ́n á ní kọ́kọ́ débẹ̀ yẹn àwọn ọ̀nà náà ni òun nínú ó lè rẹ̀ pé ilẹ̀ náà ni ó tún padà jẹ gbogbo wa náà bá yá ẹ dákun gbogbo ẹ̀yàn abúlé sówó àwọn kan sì ń àwọn lọ́mọ abúlé sówó àwọn ọmọ ńlẹ̀ ọjà ẹ̀sán mọ̀ pààyàn lẹ̀ fún ọ̀rọ̀ yìí jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad náà jẹ́ kó ṣe wá láǹfààní. sínú ọ̀rọ̀ náà ti ṣe kúrà. ọ̀rọ̀ kò gbé láì ní ẹ̀ṣẹ̀ ìtọ́lẹ̀ ma ọ bụ gbogbo ọwọ́ ń ṣe àfọ̀mọ́ ànábì Ibrahim alilu rahman nígbà tí àwọn Yahudi àti Nasara ni ń wọn bí ò ṣe dáa pe pé Brahma eh, eh, Yahudi ni àwọn Nasara náà ní Nasara ni ah, ah. ọlọ́run yìí ṣé bí ọ̀nà oṣù láti táwọ́rá tó wá ní jíìlù ilé amíbàdì ìjì tàwọ́rẹ́tà ẹ̀yin yahudi àti ìjìlá ẹ̀yin nàṣàrà ṣé bí lẹ́yìn lẹ́yìn tí ibrahim ti lọ làwọn ọlọ́run tó sọ tírà méjèèjì ń kalẹ̀ wọ́n ìṣàlàyé ẹ̀nà àkọọ́lẹ̀ pé bẹ́yìn ibrahim wà mọ́ṣá sísùnmí àti nsánà. ọgọ́rùn-ún ọdún ọ̀nà mẹ́sàn-án tí ànábì Ibrahim alilurahman tó ti kú òláyé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ tó sọ àtàwọ́rá kalẹ̀ àti ìjìlá tí mo wá ní bí ọ̀nà náà bá ìròyìn lọ pé.

ohun tó wọn ọlọ́run ṣe ni pé ọjọ́ ẹni tó dúró tọ́ tí kò mú orogún pẹ̀lú ọlọ́run pàápàá ó sì gbà fàfọ́lọ́run ó túmọ̀ sí pé alutawhid òun náà ni Ibrahim. wọ́n máa bá àlà àlọ́dá ní ránṣẹ́ ìlú. ó lọ ní Ibrahim ọ̀jẹ́ kan náà àwọn òun ẹ̀yin ìyàwó dé ẹ̀yin nàṣàrà ẹ̀yin ti rí nǹkan pọ̀ mọ́ náà ibrahim ẹ̀sìn ìyàwó dé o kì í sì sẹ́lẹ̀sìn nàṣàrà o àní ipá mùsùlùmí máa ní ẹni tó dúró tọ́ ó sì gbà fọ́ náà. Ọlọ́run tó wá tẹ̀síwájú. Ọlọ́run ní àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ pé àwọn ti ẹ̀sùn náà. àwọn ni ẹ̀ńtọ́tẹ̀lé Ibrahim ọlọ́run ní àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ nínú àwọn èèyàn sí Ibrahim. ó lọ àwọn tí wọ́n tẹ̀lé ní àsìkò sí ibẹ̀ láyé. àti gan ọlọ́run náà yẹ o wọn náà wá tọ́ka fún àmọ́ ọ̀nà. wọ́n lọ sí àti gbogbo àwọn mọ́mìnì àwọn gan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí Ibrahim. torí pé ọlọ́run ni olùgbójúlé gbogbo àwa mọ́mìnì pátá. وَالْجَبَّارُ مِنْ آلِ الْكِتَابِ لَا يُؤْمِنُونَ بِهِ apá kan nínú àwọn àwọn bàtìtà bí èèyàn làwọn Yahudi àti Nàsárà wọ́n nífẹ̀ẹ́ sí àti ṣì yín lọ́nà wọ́n fẹ́ ṣì yín lọ́nà wọ́n fẹ́ kẹ́ sọnù èyí mú nìyí. wàlọ́ ìmọ̀lú níbẹ̀ ni wọn ò lè sọ ẹnì kankan ara wọn ni wọ́n sọnù torí ìyà tí ń gbẹ́ ń bi sẹ́wọ̀n tí wọ́n fẹ́ fi sọ yín nù ìyàwó náà orí wọn ni wọ́n padà sí ọlọ́run ní kò kọ̀ hàn sí ọlẹ́ ẹ̀. ọlọ́run tó àwọn ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀yin bàtìgbà bí ẹ̀yin tá a fún ní tìra tàwòrétà àti ìǹjìlá. kí ló ṣe yìí? bẹ́ẹ̀ ń ṣe àìgbàgbọ́ sí àwọn àrísàmì ọlọ́run. Báyìí náà sì jẹ́rìí sí pé ohun àmì ọlọ́run ni. Yàrá lè fi dáàbò. Ọlọ́run ò tí ì bí. Yorùbá bá ní kò sórí ìrẹ̀lẹ̀ àkọ́dé bá bẹ̀rù. Kí ló sọ yín? Tẹ́ ẹ fi rú òdodo pọ̀ mọ́ bàjẹ́, ìbàjẹ́ tẹ́ pọ̀ mọ́ òdodo. وتكتمون الحق وأنتم تعلمون. ẹ wá fi òdodo pamọ́ bẹ́ẹ̀ náà sì mà pé òdodo lẹ fi ń pamọ́ tó a wà báyìí àwọn gbogbo tí wa. sàhálà mú náà ará àdára ìdí èmi náà ìlà máa ń sálà mọ́ náà sàrí ìlàlẹ̀ àádọ́rọ̀ láàárọ̀ ìjọ òní lẹ́nìmọ̀ òfin àbọ̀ oníṣẹ́ra oníta ó ní ẹ máa wá o. ẹ̀sùn ti dé jòkó o ohun tẹ́ ẹ mọ̀ náà ni o ẹ kàn tún dẹ́nìkan lọ́lá ni pé kọ́ wá máa tà á ọmọ yẹn pé gbogbo aláàmọ̀ tà á kódà ẹ tún ní àgbọ́yé àtìmọ̀yé ẹni tí ń kà lọ ìgbẹ́rẹ́ kan fi ṣàpẹ́lẹ́ ọlọ́run ọ̀nà àfọ́ńtà ni ẹ máa bọ̀ ń tàjọ mọ̀ ní o. Fàyínlẹ̀ ní ará ọ̀gá lọ́la yóò dé èmi lẹ́nu ọ̀gbìn náà bí i. Ó ṣùgbọ́n ńdọ́ dà lójú ni pé ẹnìkan ò lè bọ́ ò lè bọ́ mọ́ ikú lọ́wọ́. Ọlọ́run bá Bá fẹ́ lọ. Wàá fà àwọn ìràwọ̀ àwọn ìràwọ̀ wọ́n ń já ìràwọ̀ ń já olúwa ní wà nájú ní ìsáhàwà lọ́nà tí ìràwọ̀ búra ń bọ̀ bá já lulẹ̀ ìmọ̀ ó sì lè wúlà máa yìn jẹran kó àwọn àfáà mọ̀ ìyá wa tá a tún gbọ́ ìjáde láyé rẹ̀ lónìí náà ń bá ní kẹ́ o. Fún tápsìlì ló náà

فهلا إلى ما تعلمون فإن لي ولا لا ọ, ọmọ kùránù yóò wá fi wákàtí tàbí ìṣẹ́jú sọ̀rọ̀ alukùránù ní ìsọ. àdúgbò fọlọ náà ní láì. tó ẹnìkọ̀ọ̀kan wa náà náà yá gúnlẹ̀ rí. tá a bá ti ẹ̀rọ èèyàn náà yóò máa máa tẹ̀síwájú nípa iṣẹ́ ọlọ́run. àwọn ọ̀pá. wọ́n ní téèyàn bá lè máa rántí púpọ̀ wọ́n lọ́lọ́wọ́ ó fi ìwà mẹ́ta yóò fi ṣẹ̀bùn fún àkọ́kọ́ tọ́lọ́wọ́ kan fi ṣẹ̀bùn fún ni wípé reliable yóò ní tẹ̀lọ́rùn ẹni tó bá lè máa rántí púpọ̀ yóò ní tẹ̀lọ́rùn torí yóò rẹ̀ ká kúkú ní gbogbo ẹ̀ náà jù báyìí lọ àkùkù dàálẹ̀ ni. eke lọ́lọ́run ó tó fi ṣẹ̀bùn fún ni pé nàṣáàtì ní ìbádà ara rẹ̀ ọmọ ya sí iṣẹ́ ọlọ́run ẹjẹ́ tún lọ lónìí o àmì tá lọ kánrin o ẹjẹ́ tún lọ bí iṣẹ́ ọlọ́run o. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ṣáájú ìlú yóò máa yára túbá àtẹ̀yìn náà jẹ́ tètè fẹ̀fẹ̀ ẹ má dá àsìkò ṣẹ̀ṣẹ̀ o ewu ìtọ́ tó tọ́ bọ́lọ̀ ń sọ pé tó bá tí ń bọ̀ àwẹ̀ tí ń bọ̀ ló ṣe tó ṣe ó tí ì ṣe wọn bí wọn ṣe ń sọ lórí káwọn obìnrin ó lo jàgbábà tí jàgbábà wọn ká nílùú ká nílùú làwé o kó pé pé po. ó borí àwọn òrè ó bojú kó bọ gbogbo ara o ojú tó ń fi ilẹ̀ hàn àṣọ ni pé tí nínú ọ̀ràn ni obìnrin wọn máa fojú tóbìnrin bá fẹ́ kírun ohun tí ó hàn lára rẹ̀ níwájú ha wákàtí ha ojú wa ní sọ̀lá àti náà àtọwọ́ méjèèjì ọ̀wá ní wọ́n tí ọ̀hàn lára ìyàwó rẹ̀ ń gbọ̀bá fẹ́ kí nù. nínú pé yọ àmọ́ síjú kiri ìgboro ojú nǹkan ni ta ló gbé bí ọlọ́run ọlọ́run náà tún sọ ti ẹ pé ebi kíyàwó rẹ̀ ọmọ ṣe mẹ́ni tí ọlọ́run ní kíyàwó rẹ̀ wà nínú ilé kó lè ẹ̀wà ń bọ́ lọ́run pé má bọ́ lọ́run pé mọ́ o tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ o ti pọ̀ nínú àwọn tọ́gbọ́ lọ́run gbọ́ mi. ọ̀rọ̀ lọ ni wàmíríkà mẹ́ni múni ni wà láàmú mi lọ sí ìṣàkọ̀ láńláàrún ọ̀ṣunù amúramí ayàkúnlẹ̀ láwọn ọmọdé bí àràbìnrin abọ́mìnrin wàmíríkà fúnlá ọ̀ṣunù. àgbọ́n bí ọlọ́run ọlọ́run bá ti fi nǹkan sí ni ẹgbẹ́ á fi sí láti bẹ ọlọ́run kó ṣe é lò fún wa. nílẹ̀ ọtí lọ ni pé gbogbo ìwà ẹ̀ṣẹ̀ tó ṣàdéhùn lẹ́sùn pé ń bọ̀ bájọ́ tó fi ń bọ̀ ó fi ilẹ̀ sọ ó fi ilẹ̀ ìwọ̀nù ọlọ́run àbẹ̀lẹ̀ rẹ̀ ń jó tán lọ́nu òun àtẹ̀mí ẹ yára o àná àbí ìmọ̀ náà ká sọ fún wa. gbogbo àwọn tí ń máa bọ́lọ́run ṣàdéhùn tí wọn ì ṣẹ ṣe fún pé di àgbà àná sí wọn wọ́n máa máa ná owó owó tí wọ́n wọ́n ná sójú ọ̀nà ọlọ́run tí wọ́n tí téèyàn bá sì ń gbàgbé ikú tó ọmọ ọmọ rántí ikú kéèyàn ọmọ rántí kú òkú kú kò pé kéèyàn ó tètè kú ìdásìkò yorùbá tí ì tó ìgbà tí bá ń gbàgbé ikú wọn mẹ́ta náà ni ọlọ́run jẹ́ àkọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo àwọn àwọn náà wọ́n ti ṣiṣẹ́ bírí wọ́n tó tún bá àwọn náà ṣe díẹ̀ ìjọ lóṣù ọmọ àti ọmọ lóṣù lẹ́mìí nù. ẹ̀gẹ́jì ni pé tárìkù nìlá kàfáàfì tẹ̀lọ́rùn àwọn àwọn àwọn kòtó tí ì bọ́nu ẹlẹ́ẹ̀kẹta ẹjọ́ wa lè máa gbàgbé kí wọ́n máa rojú nípa ẹ̀sùn nàìjíríà lọ tàfsírù ẹ̀ tàfsírù owó láti ìgbọ́ agbọ́tò bàbá wa kúta agbọ́tò àáfọ̀ olùkọ́ àgbà kíkíkí la tún fẹ́ tó gbọ́ ọ̀nà pé kọ́ ọmọ ẹ lọ́kọ́ náà bọ̀n láàdá ni fún ọ. bá a ṣe ń gbé ẹsẹ̀ wá ń gbogbo ẹ̀ ní ń ka mítà ní ń ka mítà tó fi jẹ́ pé àwọn ẹni ọlọ́run wọn a máa wá ààyè tó jìnnà lọ kírun torí nínú ẹ̀rọ agbára àrùn tán ìgbésẹ̀ kọ̀ọ̀kan bó ṣe jìnnà sí. Wàlẹ́bí tó kò máa bá ga mú wa àtàrà wọn wà fún ìgbàgbọ́ ìrìnà ìjọ ìrìnà òògùn ìrìnà ìrìnà. Wọ́n náà bá a ṣe ń lọ sáà ń bọ̀ kò sọ̀rọ̀ kan tí ọ̀tá dànù. nù ládàá náà lọ bàbá ebe a ilé báà ọba ji ara ọtụtụ mu tán ọlọwọ ọlọ́run ọlọ́run ó tún pé wọ́n nka ọkọ ọgbẹ́ ọlọ́run taya rẹ lọ rẹ̀ ń yíwù ọlọ́run ọba kú sí aládébáyà o. nítorí ibi tá a ti lọ òun ni pé ká má ka àárẹ̀ o ọlọ́run ọba kọ́ pa wá lérí ìsìlámù o kò sídàdó bẹ́ẹ̀ tí ń sin lọ́wọ́ o olúwa ní fá abúdírọ̀ bàkà àtàárẹ̀ àtìyá báwọn máa sin ọlọ́run lọ títí àkíní èdè ikú ní yẹ́wà àwọn tẹ̀síwájú nínú tafsir lẹ́yìn tá a ṣèdárò ọmọ ìyá wa. lọ́run bá mi kẹ́ o. ìjọ wa ìsìláwọ̀ dínì lẹ́kọ̀ọ́ ọlọ́run má fi fóònù ayé ìmáàmù má ti da ìjọ náà rú o. gbogbo tìbútà wà náà má fi dà wá rú ọlọ́run. ibi dé nínú náà lọ́tún wá pé afọ àfa àpẹ ẹ máa bọ̀ wá nípa ẹ̀ mọ̀ ní afẹ́jọ́ máa wí lọ ká máa ibi a ti wá bẹ̀rẹ̀ ni pé wọ́n ti wá ní yahudiya wàlá nasiraniya lọ́hàtúwà. sẹ́rí ẹ̀kọ́ èdè náàwù gbogbo ẹni tí wọ́n fẹ́ kì í ṣe pé oge o kì o lọ kẹ́kọ̀ọ́ kọ́ ibi ní àwùkọ́ kọ́ tẹ̀síwájú ń bẹ̀ ọlọ́run ló mọ̀ òpin ẹ̀sùn mọ́ gbìyànjú ń bẹ̀ náà nǹkan lákàn yìí àbárù kánà ní ládé wàá sí mù ó ti ṣiṣẹ́ tó yẹ kó ṣe ń bẹ̀ àti rí àbárò àti mùsàdá mùsàdá wà àbárò kánà. ọlá ní ìbùrọ̀ìmù kì í ṣe yàwùdí kì í sì ṣe lẹ́sìn nàṣàrà wàláàkè kánà ànífà ṣùgbọ́n ànábì náà ó jẹ́ ànífà ẹni tó dúró tọ́ náà ìlàdínì nìkọ̀ jíìnì ó ṣẹ́rí kò níbi gbogbo àwọn ẹ̀sùn jákújákú wọ́n á lọ dó síbi ẹ̀sùn tó dúró tọ́ ẹ bá àwọn yahudi náà ni wọ́n tún ṣẹbọ àti nsara wọ́n o mùsùlùmí máa ń àmì ipá ọlọ́run ní wà mùwáhìdà ọmọ ọlọ́run lọ́kan o wà máa káànà mi náà ní ṣe ìpè kọjá kan náà àwọn tó rù nǹkan pọ̀ náà. nínú àọ́lá nẹ́ẹ̀sì ní Ibrahima àwọn tí wọ́n sí kí wọ́n ara wọn ní Ibrahim náà ní lálàsí tábà wúhù. àwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn ní ní sàmánì yìí lásìkò rẹ̀ wàhásà ànàbíyù àti ànábì náà muhammadu sallallahu alaihi wasallam yusuf ànábì wa muhammad nínú wa pàkátì ìlàwú sí akísárì sárì yìí nítorí pé èyí tó pọ̀ nínú òfin bá a fún ànábì wa muhammad sọlá ọlọ́run ní kó fi tẹ̀lé ti ibrahim ah ìbáraẹmọ ó dúró tọ o gbogbo ohun tí ń ṣe ìbádà ń mọ kàákàákà àwọn tó yẹ ń là kọ́kọ́ lọ́kọ́ òun ló kọ́ sí òun lọ ó sì lọ bí ogójì. òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ ó di ọma àádọ́rin ọdún náà lọ dábẹ́ fúnra rẹ̀ ó dábẹ́ fúnra rẹ̀ Ibrahim asinimu asinimu gbàfàfọ́ lọ́wọ́ gbogbo ní ṣe ọyọnu ọkọnu ọkọnu oṣù ọgbẹ orí nǹkan ó gé túbọ̀ mu àmì ọjọ́ra lọ́tọ́ mo lọ́wọ́ kù sí tó bá wá rí àjọ̀dọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ ọba ya bọ́ sí ọba mọ́. bá mú àkéjì ń pè ní kàdúmù àtéboro ọba gbé abẹ́ rẹ̀ ọba gbé lẹ́yìn kan lọ́ba gbé e ó gbé àjọ̀dọ̀ ọ̀hún. lẹ́jọ́ bá dé ìdílé ló bá ní ọ̀nà ẹrú ọwọ ọ̀wọ́ sànú ẹ̀ ẹ̀jẹ̀ iná ń pọ̀ ọlọ́run jì ní lọ́wọ́ bá ọ̀nà kí náà sábà ń ó ní kóhùn wá dúró de àṣẹ ọlọ́run òun ọ̀fẹ́ pàṣẹ ọlọ́run falẹ̀ ni ọlọ́run ní nílùú. fọwọ́ lé ibi tí ó ti gbé kínní o kẹ́jẹ̀ wọn mọ́wọ́ dúró lẹ́ẹ̀kan náà lọ lálàáfíà. àwọn òfin ibrahima nù tọ́láwọn ti sọ nínú ayé àkàyí pé wàmí ní asánù dínà ní mẹ́tàbá mi látà ibrahima nípa wátà sàlàhù ibrahima. ah Ibrahim ọgbà o mo ní ààyè òun là àkọ́kọ́ ẹni tó kọ́ sàlejò gbogbo ohun tó ní àlejò ní fi ṣe tó bá fẹ́ tó bá fẹ́ jẹun báyìí ó kéré fẹ́ fún un yóò rìnrìn mẹ́ẹ̀lì méjì sí mẹ́ta tí wọ́n máa wá àlejò lọ pé wọn ò o. ó ń sọ fọlọ́nfọlọ́ má pa òun báyìí o títí tó ń sọ̀rọ̀ kú ọlọ́run náà ti gbọ́. ó ń wá àlejò tí wọ́n bá jẹun fi níjọ́ kan ọlọ́run á rí bàbá arúgbó kan ọ ní òkèlè tí bàbá yìí ọkọ̀ kọ́bì báyìí ọwọ́ rẹ̀ ń gbọ́n. ó ń sì lẹ́nu imú fi òkèlè bọ̀ nígbà ìyá ni ẹni ọwọ́ ẹ̀ bá tàlùkà ẹ̀rọ bá jẹ́nu Ó ti dẹ́yìn kẹ̀lé lòkèlè jáde ń jù ó tún ṣe bẹ́ẹ̀ kìíní ní bàbá bóun onye ní ní sùdásìlì kìbárì ni ó anyị ọlọ́jọ́ Onye òun ló ti pọ̀ jù ah, ah, ọmọ ọdún wa ní sọ ah, ọlọ́lọ́ kàkà fún òun èyí báyìí ya á fẹsẹ̀ sọ́dọ̀ lónìí òun ò tí ì dàbá láwọn fún Ibrahim o lórí lọ́lọ́run fi ní ẹnì kankan ò tí ì dá lẹ́sìn níwájú òun náà nínú ní tàbá Ibrahim ànífà àfẹnusọ tẹ̀lé ìlànà Ibrahim. bàbá ní asọ́dọ̀ tí iná ní mẹ́rin adúlọ́ ọ̀sùnlọ́dọ̀ ọjọ́ àwọn olùdarí látàbá àmì látàrí bẹ̀rẹ̀ ìlànà nípa látàrí.

àtàwọn gbọ́gbọ́ ọlọ́run gbá nínú ìmọ̀tì nínú àwọn ọmọ lẹ́yìn oṣù ọlọ́run sọ̀rọ̀. Bàwọn múlà sí ìnàyà ń bàjí àyà kúlú nánú àlájú nìyí láhántó àǹtóyàwó olùwà nàṣàrà. Ọlọ́run ní àwọn ọmọ lẹ́yìn ànábì. Àwọn ni wọ́n wọ́n ìlànà tí Ibrahim làwọn tọ́ kì í lẹ́yìn wá ní èèyàn gidi ẹ̀yin lọ sàárà fẹ́ ń pa àwọn ànábì ọlọ́run á ìka làwọn Yàhúdí o wọ́n pa àwọn ànábì ọlọ́run ọlọ́run ní àwọn ọmọ lẹ́yìn ànábì lọ́sọ́lá àwọn ni wọ́n tọ́ sí wọ́n jẹ́ Ibrahim kì í ọlọ́wọ́ ní wàláhù wà lè yí mọ́ mi ní wà ní yẹlẹ mọ́. ọlọ́run òun ọlọ́run ní àwọn náà ṣèrò fúnmọ́ wàá fèsì fúnmọ́. ìyá ọlọ́run ti bá ní náà ó sì mú sẹ́ lọ́ni òun ò ràn wá lọ́wọ́ òun sì máa náà wọ́n ní ìfẹ́ ọlọ́run ká máa bọ́ sí ibi tí ìbọ́bá gbogbo ẹ̀nà ńlá wádìí anúlé gbogbo ẹ̀nà ńlá gbogbo ẹ̀nà ńlá wádìí anúlé. كلمتان أجبتان على الإنسان كلمتان في اللسان أجبتان إلى الرحمن سبحان الله يا مدير سبحان الله. Ọlọ́run ilé ọlọ́run tó bá nígbàgbé tó ṣe lébi ó gbé yìí. ìyókù ní ọlọ́wọ́ bà ní ṣe ọlọ́wọ́ ràn lọ́wọ́ lóògùn ọlọ́wọ́. tó à ń tẹ̀síwájú omi tàbísírò ọ̀yàgbà wa fẹ́ kà í tàbísírò ó ní wọ́n nù sọ́là màá sá pátá àwọn Yahudi àti Nasara àwọn bàbá àgbàlagbà wọn ní dàbí mo náà láláàárẹ̀ tó omi tó lóògùn tó fẹ́ jẹ kí ẹni tí ń tọ́jú rẹ̀ náà dá láàárẹ̀ lórí omi tó lóògùn ní wa. Ẹ anya àmì ní ọdún ọdún tó niile na ìdẹni àmì àwọn Islam ẹ jẹ́ ká dúpẹ́ ojú ọ̀nà kan tọ́lọ́run ó gbà tí ẹ̀sìn kan tọ́lọ́run ó Islam sẹ́ẹ̀rí tó pàtàkì náà lọ́lọ́run fún wa sí ká máa ká máa tó o bá máa àwọn ọ̀tá wọn àti wọ́n wọn ò fẹ́ tí wọ́n bá ti rí kùrán lọ́wọ́ ẹnìkan báyìí pa á sákẹ́ ilé ìwò náà torí ìwọ náà ó ti kàdé bíi fọlá ní ìnàdínà ìdàláyè alẹ́ ìsìláàmù ọkà kùrán ó sọ pé ìlànà dínà Ibi ọkà Kùrán gbogbo ẹ̀ náà ni ọ̀sọ̀ fún ọ pé ọba tún wà nǹkan míì lẹ́yìn alukùrán ọlọ́run ló máa tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ tó bá sì gbà àlùkìámà kárí bu désù tó bá ni ni na apanigbọ́n ni ẹ̀dá ni wọ́n o àwọn tọ́lọ́run ọgbà ẹ̀sìn wọn kì í ṣe àwọn tí ń bẹ láyé lónìí àwọn tí wọ́n ti ṣe tí wọ́n ti tẹ̀lé lànà kánàbí ò tó dé ni àwọn tí wọ́n tẹ̀lé lànà Mùsá kánàbí ò tó dé àwọn tí wọ́n tẹ̀lé ìlànà ànábì ọlọ́run ti ṣe àdéhùn pé òun ò ní tẹ́wọ́ ọba tó fi ágbínú ìsìláàmù adúpẹ́ lọ́dọ̀ náà àpadà ṣubú tí wá báyọ̀ tí ó ti kó ní islam méjì ọ̀tún sí wa ó ń túnú àṣírí owó fún wa yìí ó ní wá ní títọ́ ìfàtúrò ní ní áàlìlì apá kan nínú àwọn bàkìtàábì yahudi àti nàṣàrà wọ́n nífẹ̀ẹ́ sí lúnà fún owó tí wọ́n sì lọ́nà wàmọ́ ayé mi lú náírà ìlà àbùsà wọn ọlọ́run nígbà wọn ò lọ́nà ara wọn ni wọ́n sì lọ́nà lẹ́ánà ìsínà torí ẹ̀ṣẹ̀ tí ń bẹ níbi ẹni sì lọ́nà ọlọ́run wọn ni ó padà bá lórí wọn ni ó dàlẹ̀ pàdé mọ́ọ̀mì náà àwọn ọlọ́run gbọ́ tọ́lọ́run sí màmá wọn láàyè tí láàyè tí wúnà wọn ò ní tẹ̀lé wọn lọ́wọ́ tọ́lọ́ bá ti ṣẹ̀dá lọ́nà ó ti jẹ́ ọmọ pé ìsìlámù lọ́nà ọ̀nà náà kọ̀ ọ́ sí wọn ni bìbí ń tọ́ ayé jẹ ni àwọn oníṣẹ́ ìlú owó ni ẹ sì gbogbo tọ́lọ́ bá ń ṣe é fẹ́nìkan lórí pé kò gbọ́ lọ́n gbọ́ tọ́lọ́ tún ṣoore fún ní wà gbégi oore wọn ní owó ẹwà ti rówó wọn náà máa wọ̀ án gbọ́ngàn gbọ́ngàn ìjọ ìrẹta wọn àwọn kò sí jẹ́ píntàn wọn yọ ju owó owó àràmù lọ tí àwọn sì fẹ́ mọ àwọn tó tó ṣèkèsè ní tẹ́pọ̀ nínú wọn lọ́wọ́ o àwọn wọn àwọn tí wọ́n máa ń tún èmi àtẹ̀yìn pé ọ̀nà tọ́lọ́run ti á sí tí ṣe ìsìlámù òun lójú ọ̀nà ká sì dúró tó ń bẹ ẹnu Kùránì wọ́n bá ní wá. ọ̀mọ̀lá tó dúkìá náà súrà kẹfà ẹ sí ìyẹ̀wò gbẹ̀yìn bàbá wa òun ọ̀rọ̀ lọ ń ṣe wà lójú ẹ̀sọ́ tó ní kùràánì òun náà ni rọmọdánà jẹ́ ilé tó wà ní kùràánì ah, rọmọdánà súrà kẹfà ayé àtẹlẹlẹpẹ ó ah, ayé àpọ̀jùkọ ẹ wá jẹ́ àlọ́ ń ẹjọ́ àmọ́ ẹgbọ́n lọ. Bọ́lá mẹ́rẹ̀ o nígbà tí wọ́n gbàgbé ń tá a fi rán wọn létí tí ń ṣe ọ̀rọ̀ wa tí ń ṣe alukoran. Ọlọ́run ní náà, a wà sílẹ̀kùn gbogbo ojú ọ̀nà fún wa pátápátá. Owó ọ̀nà wọlé fún wa. ọlọ́run ní títí wọ́n sì máa yọ̀ wọ́n máa yọ̀ lọ́rùn lọ́rùn pé lórí nǹkan bá ń fún tó ní lówó ní ìsìn ẹgbẹ́ wa gba kíní kan nǹkan kan wọ́n gbowó owó ọ̀hún ni ó fi ń ṣe náà fi ń ṣe ayé Gbogbo ẹni ọlọ́run bá ń fún ní oore, bóyá pé orí ẹ̀ṣẹ̀ ló wà tó orí ẹ̀sìn lékún, ọlọ́run ló òun gbé lọ́wọ́ ni o, wọ́n wà mú, wọ́n gbà mú lójijì. Ọlọ́run nígbà náà ni wọ́n wà sọ̀rọ̀ ìpínlẹ̀ pé kò ní dáa fáwọn ọmọ. Ọlọ́run ní ìdí tí àwọn alábòsí èèyàn ti jókòó, wọn ọlọ́run wà bẹ́ ìdí náà. Ọlọ́run wá ọ̀pọ̀pẹ́ fúnra rẹ̀. Wọ́n ní ogbó ọpẹ́jọ́ tó wọn náà. Ọlọ́run bẹ̀ ìdá. Ọ̀tá tí àwọn Yahudi Nàṣàrá ń bá Ìsìláàmù ṣe kì í ṣe èsè láti pìlẹ̀ ní ìlú. ọlọ́run ló ṣe ìsìlámù lẹ́sìn òdodo ohun tí a ń gbèrò ni pé islam sábà sùn ọlọ́run ní ni yútùfì ònà ńlá ńlá ilé àbúwá ìdínú wàláwù tí mo ná rèé wàláwù sáyà ní. wọ́n lóun ti tọ̀mọ́lẹ́ ẹ̀hún ó ti tọ̀mọ́lẹ́ ẹ̀hún ìmọ̀ ẹbí islam ló dé nìkan ẹ̀wọ̀n mi ẹ̀sìn ọlọ́run islam ọlọ́run ó ti ṣàdéhùn pé lẹ́yìn ti gbé ànáyìn muhammed dìde kò sí ẹ̀sìn kankan lẹ́yìn tó kò sí tí ó wà bá òun tó wọ́n tẹ̀wọ́ gbà. ṣùgbọ́n àdánwò owó àìgbàgbọ́ àwọn èèyàn mo ń gba gẹ̀rẹ́gẹ̀rẹ́ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìṣòro ni wá ìṣòro tí ń

ọlọ́run ọba ti sára sí èèyàn mọ́nà ọ̀sà ní tí ó sì mọ̀nà kí nínú àgbọ́yé ọ̀rọ̀ wọ́n sọ àdébì sọ ìtàn kan fún wa ó ní mọ́mìnì kan ní àwọn ẹni ẹ̀ṣáájú àti káfíìrì wọ́n sí ṣùgbọ́n ìtọ́jọ́ káfíìrì o tó bá ti mú ìwọ rẹ̀ tó ti jù sódò yóò bá gbá kó àmì lórúkọ sà jẹ́ kí ìwọ̀ yọ bẹ́ẹ̀ kí lọ rẹ̀ ni yóò bá ẹni ọlọ́run tó ń jókòó tó gbọ́ ọlọ́run gbọ́ òun sì jókòó ó ń tẹ́jú sí ojú kan náà ni kíni olóògùn fún ẹ wa kèfèrí tí ó tún gbé lórúkọ òòṣà kan lọ́jọ́ wá yóò gbẹjà ní kàfà ń ọmọ fún iṣẹ́ o èèyàn dẹ́kọ̀ òòṣà òun fún ata ní gbogbo ẹ̀ yìí ọlọ́run ọlọ́run ń ọmọ ìyá mi ní islam lọ́dún tọ́ ó lè jẹ́ pé ẹ̀yin méjì lẹ ní ṣọ́ọ̀bù papọ̀ yẹ pé rí yẹn èwo ọmọ rọ́ọ̀sì lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ ayọ̀ ọmọ tètè kan wútí wútí ó lè bẹ̀ ọ̀bọ̀ ọmọ ìdòwò sójú kan náà má ọ̀rẹ́ wa wọn náà ká lọ ká lọ ló bá ti dòru àwọn ní báwọn ń ṣe wọ́n ṣáàjò náà, ọlọ́run máa ń ṣe. mọ́mì ní ìkọ̀rẹ́ japa mọ́gírìbì wa fẹ́ tó ní ìwọ rẹ̀ ló bá lọ ọlẹ̀ ló bá gbé ẹja kan inú ẹ̀ látàárọ̀ kébé ní ọdún ti kún ó ní wọ́n bá ránṣẹ́ lọ o wọ́n tún lọ gbé ọpọ́n o ilẹ̀ ti mọ́gírínì wá fẹ́ tó ni mọ́mí ní ìbá wa rí ẹja kan bó ti gbé ẹja kan láàyè ó tún lóun ó mọ ibi títí ń ya pọ́lọ́ ó tún bọ́ sínú odò lọ́wọ́ látàárọ̀ ọmọ o ilẹ̀ wa ilẹ̀ tí kún fẹ́ wọn wá fẹ́ ilẹ̀ lọ náà bá ń gbé àgbọ̀n wá o ọba tí tí máa wọ ẹ̀dá ọwọ́ ẹ̀jẹ̀ ọwọ́ ẹ̀ ti kún na máa lọ wọ́n ní nǹkan ọjà fọlọ́ lórí látàárọ̀ kò rẹ̀ ẹja kan náà tó rí ọtún yọ̀bọ máa lò ọba fẹ́ máa lọ. ọmọ ní ìkàlọ́ náà ń bọ̀ wá nílé àánú tó ń gbọ́ lọ́hún sí náà nù. ó ní ẹ wá ẹ mọ̀lẹ́ka ẹ wo òkè ẹ wà náà ẹ ń tọ́jú lẹ̀ fún ẹni ó tún sí yá àwọn mọ̀lẹ́kà tó bí àwọn ilé ẹwọ́jà ànámà ìyá tó ń tọ́jú ilẹ̀ fún kèsè rínà. ṣé tó bá dé sínú ìyá yìí ṣé ẹja yìí ó wà ràn lọ́wọ́ bí? tí mọ́mì ní bá dé náà kẹ́ ṣé yóò tún rántí pé àdéhùn bá gbọ́ sọ. mọ́mì náà ọba wa fẹ́ máa lọ ní ọgbàfọ́ náà kó sí wí ọlọ́run ní wọn mọ̀lẹ́kà sàrẹ́lì mo fẹ́ òun fẹ́ kí ẹrú òun ó tètè wá sílé. ẹsẹ̀ ẹsẹ̀ tó kọ́kọ́ gbé báyìí tó lòun ó ọlọ́run sọ̀rọ̀ ẹni ò tí ì gbé ẹsẹ̀ o tó sì gbẹ̀mí ẹ̀ ó sì gbẹ̀mí ẹ̀ ọlọ́run ẹ̀ sá máa mú un làlùjẹ́ ní tààrà báwọn. wọ́n gbà ọgbọ̀n wọn náà gbọ́ kò fẹ́yé borí ọ̀run náà fẹ́ máa lọ ti kúnlẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹni. ẹsẹ̀ òsì tó bá gbé báyìí tó lóun ó máa lọ mọ́jì ò tí ì gbé délẹ̀ tó ìgbèmí ẹ̀ wọ́n bá gbèmí ẹ̀ bó ti kú táwọn náà ni wọ́n lọ sílẹ̀ kó jẹ́ àná náà gbogbo ẹ̀jẹ̀ wa ó ṣòfò dànù. والمكذبين أولي النعمة وبشر المقلين إن لدينا بايعا ọba tó fi wá sínú ìsìláàmù adúpẹ́ lọ́dọ̀ rẹ o ẹ̀dá kan gbogbo ń fẹ́ bá ń fẹ́ sí mọ́tò orí ìrọmọdé mọ́tò orí ẹ̀bẹ̀ lẹ́sùn ìyàwó o. nítorí pé àárẹ̀ kan ní í ṣe ọ́ nítorí o kò sí ìwòsàn níbi kankan lọ́dọ̀ ọlọ́run lọ ọlọ́run ní kọ́ ọkọ́rin ẹ̀sìn lọ́làfo ká síjú òkè ká sí wọlé ọ̀pọ̀ nǹkan lọ́lọ́run máa ń ṣe àwọn àfáà Orin bẹ̀rẹ̀ dámú láti yá ha. dá

bá a ṣe ń ní lọ́sùn ń bọ̀ bá dòwe páwọ̀dà ṣé àwa ní lọ bọ́lọ̀ ni àwọn tó kó owó jọ tí ń lọ àwọn dà àwọn tó kọ́lé tó tí ń lọ àwọn dà gbogbo ń tọ́ bá ń fẹ́ tẹ́wọ́ sí ó sì wọn máa dá wa lóhùn pàápàá nínú gbogbo bùkátà wa ọ̀ràn wa ọlọ́run ní kápótì kò sẹ́ni tó lè dá àmọ́jọ ọlọ́run lọ ọlọ́run lọ bá tó ní gbogbo nǹkan. ọlọ́run wa ń sọ̀rọ̀ àwọn ìyàwó bí olúwa níwà dàtọ́ ìfàtún mínírààlì ìfìsáàbì apá kan nínú àwọn bàtìkà bí àwọn ẹlẹ́sìn ìyàwó bí àti nàṣàrà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n nífẹ̀ẹ́ sí ìlàrú ìlú náà fún láti ṣì lọ́nà wàmọ́ yìí ni ìlú náà ìlà àfúṣàwọ̀ ọ̀hún ńlá ọmọ yàtọ̀rọ̀ ọlọ́run ni wọn ò sì lè ṣí wọn ò lè ṣí ẹnìkan kan lọ́nà ara wọn ni wọ́n ṣì lọ́nà ìmọ̀ wọn ò mọ̀ ní. ọlọ́run tún ní yá láàrin kìtàbù ẹ̀yìn ìgbà kìtàbù tá a fún ní ìwé mímọ dọkịta na ayáàtì láàyè kí ló ṣe tá a fi ń ṣe àìgbàgbọ́ sí ohun àmì ọlọ́run àwọn ohun àmì ọlọ́run alukurahánu ní jẹ́ bẹ́ẹ̀ alimusamilu alamasi muhammad sọlá èdè pẹpẹ ó kó ìròyìn ànábì wàá tó tásí àdùn táyì náà sì jẹ́rìí sí. sọ́ọ́là múnà ọ̀nà wà fún ẹ kúkú mọ̀ pé àlùkùránì òdodo ni. torígbà tí ni wò tí ì gbé jíjà sọ̀là máa ń bá àwọn Yàhúdí àti Nàsárà yìí tí wọ́n bá ń lọ sógun kọjá bá fẹ́ jẹ wọ́n wọ́n á máa ti àlùbáríkọ láàánẹ́lì mọ́nà bẹ́lọ̀ wọ́n pọ̀ náà bìbára kásìmọ̀ bíyì mọ̀bùn ó ṣe áhìn àlùbáríkọ

lìtàríìsì wàtàṣùwírì nípa pé ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́run padà èsì tó ń pè ní rán pàtàkì tòun náà lè á kọ òdodo lọ fi ń pamọ́ àìná àtàmọ̀ nàbí ní Muhammad ọ̀sọ́là ìròyìn aláìmọ̀ náà ń bẹ nínú fún yín níṣẹ̀lẹ̀ ń

ọlọ́run ọlọ́run ní wàkọ́ lọ́tọ́ ìfàkùn mi ní alìlì kìtàbì àlìyàwóòdù níjọba ìbáàlì fún ọlọ́run ní apá kan nínú àwọn àwọn bàtìbàbí àwọn yahudi wọ́n sọ fúnra wọn wípé áàmì náà bílà sí ewu sílà àlàálàdínà àmàlú wọn wọ́n ń bára wọn ẹ̀tàn ni ó wọ́n sọ fún àwọn ṣẹ́wọ̀n ẹ máa lọ ọ̀dọ̀ àwọn mọ́mì mìíràn ẹ jẹ́ wọn ó rí nípa ẹ ti dára wọn <laughs> ẹ lọ tàbùsírù wọn ẹ máa bá wọn wọn pé àyẹ̀ ah, náà ti àwọn ti dára yín ọlọ́ni ẹ máa mọ ẹ máa hàn báwọn. ní alìlì kìtàbì àmì náà nílà sí wọn sílà àlàálà sí ìmọ̀ àmọ́ ẹ lọ gba àlùkò àmì wọn gbọ́. ẹ sọ pé a ah, òdodo ni tẹ̀sán yìí ó òdodo ni ó ara àlùkòránù wájí wájí ànàhárì tó bá ti di àárọ̀ ní àkọ́kọ́ ọjọ́ ẹ lọ bá wọn ẹ lọ bá wọn látàárọ̀ dalẹ́ ẹ máa pẹ̀lú wọn tí wọ́n máa rí yín ara ara àfẹ́sídára àti bímọ ọlọ́run ní wákìfù rúù áhíràwó tó bá ti wá di ìgbà alẹ̀ bá sún tán ẹ ṣe pèsè yìí sí gbogbo ti tí wọ́n rí o làálàá fún yárí ju náà tí wọ́n lè wà káyọ̀ náà lè bá padà à ń nìyí mú kó ń wọn àkúlú náà nígbà tí wọ́n sọ pé láàyè bá dàbí wọ́n nìyí mú àwọn tí wọ́n á lọ pẹ̀lú àwọn múlùmí tá a rí ní ní wọ́n lọ ní àárọ̀ yẹn ní wọ́n lọ tàbísírù wọn nírọ̀lẹ́ tó tún wáá dalẹ́ tí wọ́n tún ṣe pèsè rí ah, ah, kí ló mọ ikú ọ̀bẹ wàá mọ wọn nìyí nínú ẹ̀rọ fún nímọ̀ ni wọ́n ńlá nìyí nìyí mutila nìyí àwọn àwọn tó wá darí òun ni wọ́n wà máa sọ fáwọn èyí ẹ má lọ àwọn tí láṣìírí ni wọ́n o. àwọn ìṣèlásì wọn irọ́ náà wà máa pa la gbé kalẹ̀ nísìn àwa àṣírí sí awọ kan náà wọn ràn wọn sí àwọn tira àwọn wọn wà máa fi sẹ́rí àwọn èèyàn padà sáríkì ìwo náà á ń dín ìrìn isi àkúlù náà máa rọ̀ já àwùláyà ní ń bá dàbí mú kéyìn. àwọn tó ń lọ láàárọ̀ ohun tí wọ́n náà gbàgbọ́ ohun kí ló mú wọn kúrò lọ́dọ̀ wọn ní wọ́n ti da ìgbàgbọ́ nínú ẹ̀ mọ̀ tí ń mímọ̀ kan yín láàánì yín nínú yín mú sí láàánì wọ́n rí ìnáàrí pé àṣé ìbàjẹ́ kan tí wọ́n ń ṣe àìdà wọ́n tún sọ lọ́rùn pé wà lára túmì náà bí iná kóró àfẹnusọ́lá tẹ̀lé sùn yín o kú ní lọ́hùn ya muhammadu ọlọ́ni ànábì sọ fún ọ pé iná yìí láàyè èsì ọ̀nà gan-an ìlànà ọlọ́run wà ní islam sí ọ̀nà kan mọ́ ọlọ́run ọ̀tẹ̀wọ́ o lẹ́sìn àti islam wàmọ́ àdáhùn lọ́la ló gbogbo ẹ̀sùn owó lẹ́yìn ìsìláàmù ọlọ́run ni a wọ́n ní àkójọpọ̀ ọ̀rọ̀ yìí ìsìláàmù ó ní àjábọ̀ ọ̀rọ̀ ni amúwọnú ọ̀rọ̀ ni. àwọn ẹ̀ ń tá máa ń tí tán nípa bóyá a fún yìí o a fún ẹnìkan nínú sínú kìtàbù wá ní kímọ̀ nípa síra àti òye wọn fàlà ilé àtọ́lá wà á nà ló wọn ní mustachina nínú àádó àlẹ́ ìlú mustachina. àwọn àwọn òbọ̀n tábsírù àwọn ní wá ń gbogbo eléwò àlàyé ò ní wọ́n sọ. ìlà wúbi àná ní láàyè tàbá Ọ má rò yí pé ọlọ́run tún fún ẹnìkan nínú ń tá a fún yín yìí o àyàfẹ́ tó bá tẹ̀lé òfin yín ìyáyùn áájú kúnú ilé ìnáwó àtàtì wọn fi ń da yín jiyàn àyáyùn yájú

àìsàwò àdó mísílà lákìrúnà bìbí kọ́lá tààlà ní bóyá a tún fún ẹnìkan ní ohun tá a fún yín kú ní ọlọ́run kan sẹ́yìn náà ní kọ́lí la abiyadi láàyè gbogbo ohun tí ń sọlá ọwọ́ ọlọ́run lọ́wọ́ o yóò tí ì mọ yàsáàwù máa fẹ́ ni wọ́n bá fẹ́ o wàláàwù wàásù ọlọ́run jọba tó gbáàyè gbogbo nǹkan ó sì nímọ̀ gbogbo. yàtọ̀ bìrà ló sì ní mọ yàtsáwò ẹni ọba wù náà ní ti ìkẹ́ rẹ̀ sàlẹ́sà nínú ìsìláàmù wà láàrùn sólè sálẹ́ ọlọ́run jẹ́ ọba ọlọ́lá tọ́lá náà tóbi ó tó di pé a máa dúró àwọn méjì àwọn ẹlọ ọlọ́run méjì kan wọ́n ní àwọn ìwé ìgbàlódé nípa wípé àwọn ìjì máa tún ní àwọn nínú ilé àwọn lánàá wọ́n ní ẹnu ní wọn wọ́n ní tò àbọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ọba àgbẹ̀ náà ọba àgbẹ̀ náà wọn. pẹ̀lú ògbọ́ ọlọ́run àwọn tí wọ́n jí máa sún ìlú tí wọ́n ló ṣòro. èyí tọ́lọ́wọ́ fi pààrọ̀ fún yín yóò ju èyí tí wọ́n gbé lọ ó sì wà nínú ọlọ́ọ̀lọ́run èyí àwọn tó ń náà ọlọ́wọ́ kò ju wọn hàn. ọlọ́wọ́ wọlá pé òun lọ bẹ ẹlẹ́rìí ní wọ́n ń sọ fẹ́rú lónìí kan bá wọlé wọ́n wọlé àwọn aládùúgbò wọ́n kó gbogbo nǹkan lọ. ṣùgbọ́n táwọn ń lé wọ́n bá lépo yẹkẹ wọ́n wọ aró ti jẹ́ bá ń kó à wọ́n lọ bí ẹ̀sẹ̀ ń béèrè àwọn tó dó ń tà náà ni àwọn ìmọ̀ọ́mù náà ni àwọn ni à wọ́n bá lọ mú ìmọ̀ọ́mù sọ̀rọ̀ òṣèṣe yálù

Ọba ní wọ́n bá rìn sí kúránù ayọ̀ ìláwà àfìbẹ̀ náà níwáyé ìfìbẹ̀ náà yọ gbà àjọ àmọ́ gbà ayọ̀ náà ní sọ́ọ̀sì bàtàrà náà wà níbi ayọ̀ tó jáde yẹn ayọ̀ tó gòjì. أعوذ بالله من الشيطان الرجيم ولا يأبى الشهداء ẹnu bí sí. ìmáàmù sùfìyàánì tó kéènì ọkọ̀ yíṣọ́lá ọlọ́lá ìwọ lọ sọ pé tí wọ́n bá pe ẹlẹ́rìí pé kọ́ wá sọ tójú ẹ̀ tó ọmọkọ̀ owó ọ̀lẹ́ nìkan ju wọn náà lọ owó òsì jáde wọn náà lọ́mọ ọ̀wọ́ lọ́mọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn lọ lè gbà wọn lẹ̀ téèyàn bá ti kọ́ràn tọ́lọ́run. ọlọ́wọ́ yóò sì gbàdúrà rẹ̀ ẹ wo ẹni tó gbé nǹkan ọwà bí ọwà ọfẹ́ mọ yanjú àdéhùn bá ba ọmọlẹ́kọ̀ọ́ ọlọ́run wọ́n bá ń gba lójú wọn ń gba mú kò rí tí àti ń jẹun o sì pariwo lọ ọmọ wọ́n ló gbé mọ́ṣíìnì o wọ́n ló gbé kínní o ẹtí lámọ nílẹ̀ o ọba lu ẹrù àwọn èèyàn jẹ́ ń lọ kí ìmáàmù ọ́nì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ ẹnìkan nípa ni wọ́n bọ̀ wọn ọ́sà ìyá wèrè bá kó àwọn wá lẹ́ o kọjá yòó gbé o ọlọ́run. àwọn tó jalè ya fà wọ́n ní ọlọ́ a fà wọ́n sí kóòtù rẹ wọ́n lọ mọ bíra tó fi wọ́n dá ẹ̀yin tí wọ́n gbé nǹkan yín ẹ fàyàbalẹ̀ ẹgbẹ́ ẹ má torí ẹ̀jẹ̀ lẹ́bọ̀ gbogbo dúkìá yín o ọlọ́run ọ̀dà padà gbogbo wa náà nǹkan wa ọlọ́run ní sẹ́lẹ̀rù ni ọlọ́run la bá dún ọlọ́run ní dá wà láàmú bá wọn lóko pé ó àwọn ọmọ náà ẹni èyí àwọn ìjọ ìgbà tó kàn wọn fi kó akẹ́kọ̀ọ́ gba àwọn sábà wọ́n ní èyí ìjọba wa ìlú sọ fún wa ìlú wọ́n ní wọ́n fi kó akẹ́kọ̀ọ́ tó fẹ́ kó àwọn sábà jẹ́ sáájú. wọ́n ní ìgbà tó ń fẹ̀rẹ̀ lọ́wọ́ nígbà tó ń bá àwọn. ọwọ́ mu ọlọ́wọ́ kọ̀ ọlọ́wọ́ alága ẹ̀wọ̀n ìgbà tó ń bá bẹ́ẹ̀ nù. Wọ́n ní àwọn ọ̀fẹ́ àjò ní ọ̀fẹ́ tó bá jẹ́ pé wọ́n bá lè jẹ́ ẹ̀rọ lọ́wọ́ òṣèlú ìṣọ́rọ̀ ọ̀bá rẹ̀. Wọ́n ní ẹ̀kọ́ tó pa ẹ̀mọ́ ní àjá ọlẹ́kọ̀ọ́ lóró. Àwọn àrẹ máa sọ̀dà, ẹ̀dọ̀ àkọ́kọ́ ẹ̀yọ́ kéékèèké tẹ́ẹ̀ tó kò lórí tẹ́ẹ̀. Tọ́lọ sí olóòkè. Ẹ̀ẹ̀kọ́ bẹ́ẹ̀, ẹmọ́tò kò bẹ́ẹ̀ náà fún ààbò ara ayé àti àlàáfíà aláwa aláàbò aláàbò aláàbò ní aláàbò ìbẹ̀rù kátó kọ̀ǹtùrọ̀ láti tó mẹ́jọ máa lọ kó ó jẹ́ kí àwọn